Kò yìí, orúkọ mi ni Olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé, eh tí mo jẹ́ abẹsẹ̀másẹ̀fà ní ìlú Ògbómọ̀ṣọ́. Ó ti tójọ́ mẹ́ta tí mo ti máa ń fi àwọn iṣẹ́ síta, ṣùgbọ́n iṣẹ́ tí mo fẹ́ fi síta lónìí gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, ọ̀pọ̀lọpọ̀ ló ní àwọn account nílé tó ní àwọn iṣẹ́ tó pọ̀ nílé, tí ó bá kọ̀ tí ò fi síta ẹ jẹ́ kó yé wa wípé níjọ́ tó bá fi ayé lẹ̀ níjọ́ náà ni nǹkan náà pin ṣùgbọ́n tó bá ti fi síta á jẹ́ àǹfààní fún àwọn ẹlòmíì àǹfààní yìí ni yóò mọ jẹ́ kí wọ́n rántí pé láti pàṣẹ lágbájá yìí ni mo ti ṣe oríire bẹ́ẹ̀ ni ìdí rèé tí mo tún fẹ́ fi iṣẹ́ yìí síta mo fẹ́ kí a gbọ́ iṣẹ́ yìí bóyá o ti ń gbìyànjú tó ń wáṣẹ́ tó pé tó bá ti lọ fún interview iṣẹ́ yìí ò kì í bọ́ sí i tó bá lọ gbìyànjú wọ́n bá mú yàn wọn kì í mú ẹ ẹ gbìyànjú iṣẹ́ ìwò pẹ̀lú ògo tọlọ́run ìwọ náà dúpẹ́ lọ́wọ́ olódùmarè wípé àṣé lóòótọ́ lóòótọ́ ọlọ́run tọ́jú nǹkan sí ara àwọn bàbá wa wípé ó lè wúlò fún wa tá a bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni èmi ò ní ká má nígbàgbọ́ nínú àwọn ẹ̀sìn yòókù o torí pé gbogbo wọn ọ̀kan lọ́lọ́run ọba bẹ́ẹ̀ ni ọ̀kan lọ́lọ́run ọba ẹni tó bá sì ti takọ lọ́ọ̀ nìkan ni mo mọ̀ pé ọlọ́run lè mọ́ gbọ́ tiẹ̀ gbogbo ọ̀nà yòówù tó bá mọ̀ pé wá ti lè ké pé ọlọ́run tí ò fi gbọ́ tiẹ̀ ké pé ké pé nítorí náà iṣẹ́ tí mo fẹ́ fi síta yìí mo fẹ́ ké agbọ̀ dáadáa tá a bá ń wá iṣẹ́ tá a bá ń wá ipò kan pẹ̀lú ògòtò lódùmarè ẹ má jẹ́ ká wò pé kéré ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò ẹ á lọ wá ìyẹ̀tù ohun àkọ́kọ́ tá àkọ́kọ́ wá nù lẹ́yìn ìgbà tá a bá wà ìyẹ́ ẹ̀tù a tún wá obì fin a tún wá obì pa dead a máa wá sìkímìnì tá a bá ti dọ́dọ̀ àwọn eléwé ọmọ wọn á tà fún wa a wá ewé ògo àwọn míì tún pè ní ewé ògo awò náà a wá wá ewé pín tá a bá tún ti wá wá ewé pín gbogbo nǹkan yìí ńlá wàá jópọ̀ tá a bá ti wá jópọ̀ tán ẹ o a wá dà sí ojú kínní odù kínní eh, ọpọ́n Ifá tá a bá sì lọ́pọ́n Ifá ìtẹ́mi wá bá a bá rí pé pépé àtó jẹ́ funfun náà lè dá sí a wá tẹ̀ ní Ifá ìwòrì méjì Ifá ìwòrì méjì tá a fẹ́ tẹ̀ yìí tá a bá tẹ̀ tán tá a bá mọ Ifá ìwòrì méjì yìí ẹja béèrè lọ́wọ́ àwọn tán mọ̀ wọn a sọ fún wa tán bá ti wá sọ fún wa ẹja tẹ Ifá náà sórí kínní tá a jó yìí tá a bá ti wá tẹ̀ á wá pe gbóná yìí sí i gbóná náà rèé o wọ́n ní nínú obì ipa láti yọ ìfin bẹ́ẹ̀ ni nínú obì ìfin náà láti yọ ipa sìkímìnì àfi àìmọ́ni àfi kóni mọ́ra ṣé ń gbọ́ mi dáadáa sìkímìnì àfi àìmọ́ni àfi kóni mọ́ra gbogbo ara báyìí ní ẹtù ní òrìṣà fífẹ́ ẹtù gbogbo ara ní òrìṣà fífẹ́ ẹtù torí náà ibi tí èmi lágbájá ọmọ lágbájá ń lọ yìí tèmi ni kí wọ́n gbọ́ interview tí mò ń lọ ṣe yìí tèmi ni kí wọ́n gbọ́ ipò tí mò ń wà yìí èmi ni kí wọ́n fi fún gbogbo nǹkan ìta fẹ́ ládùá á sọ á nítorí pé ìpín báyìí ló ní kẹ́ ẹ pín eré tèmi kò mí lónìí tá a bá ti wá pín agbègbè pa gbogbo ọ̀sà gbogbo àdúrà níyàn wa tá a ti ṣe sórí odùfàì lẹ́yìn náà á díẹ̀ á dà sínú oyin díẹ̀ tá a dà sínú oyin ńlá mọ́ ńlá tá a bá ti ń la pẹ̀lú ògo tọlọ́run ẹ rí wípé ìyanu ọlọ́run tá à ń béèrè yóò ṣẹlẹ̀ sí wa ìyókù tó bá kù a máa da díẹ̀ díẹ̀ sínú omi ìwẹ̀ wa tá a bá ti ń dà sínú omi ìwẹ̀ pẹ̀lú ògo tọlọ́run ìgbàkúùgbà tí a bá ti lọ síbi tá a ti fẹ́ ṣe interview tàbí tí à ń wá ipò kan pẹ̀lú ògo tọlọ́run àwa náà bọ̀ sí lọ nǹkan tá a ti gbìyànjú ni tẹ́lẹ́dùà sì ni ò rí bẹ́ẹ̀ bí wọn náà bá gbìyànjú ẹ̀ Elédùà yóò jò rí bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni ó dàbọ̀.